olúwa kì yóò ta ọ́ nù paul jẹ́wọ́ ní gbangba nípa àṣìṣe rẹ̀ gẹ́gẹ́ bí olùṣe onínúbíni sí kristẹni ó ṣàlàyé wípé èéṣe tí ẹ̀yin fi rò sí ohun tí a kò lè gbàgbọ́ bí ọlọ́run bá jí òkú dìde èmi tilẹ̀ rò nínú ara mi nítòótọ́ pé ó yẹ kí èmi kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun òdì sí orúkọ jésù ti násárẹ́tì èyí ni mo sì ṣe ní jerúsálẹ́mù àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn mímọ́ ni mo há mọ́ inú túbú nígbà tí mo sì gba àṣẹ láti ọ̀dọ̀ olórí àlùfáà nígbà tí wọ́n sì ń pa wọ́n mo ní ohùn sí i nígbà púpọ̀ ni mo ṣe wọ́n níṣẹ́ nínú gbogbo sínágọ́gù mo ń dùn ú láti mú wọn sọ̀rọ̀ òdì nígbà tí mo sọ̀rọ̀ sí wọn gidigidi mo ṣe inúnibíni sí wọn dé àjèjì ìlú iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ kọkànlá paul tún ṣàlàyé ìyípadà ọ̀tun nígbà tí ó bá jésù kristi pàdé ó wí pé ní ọ̀sán gangan ọba mo rí ìmọ́lẹ̀ kan láti ọ̀run wá ó ju ríran oòrùn lọ ó mọ́lẹ̀ yí mi ká àwọn tí ó ń bá mi re àjò nígbà tí gbogbo wa sì ṣubú lulẹ̀ mo gbọ́ ohùn tí ń fọ̀ sí mi ní èdè bẹ́rù pé sọ́ọ̀lù sọ́ọ̀lù èéṣe tí ìwọ fi ń ṣe inú ibi ni sí mi ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀gún èmi sì wí pé ìwọ ta ni olúwa olúwa sì wí pé èmi ni jésù tí ìwọ ń ṣe inú ibi ni sí ṣùgbọ́n dìde kí o sì fi ẹsẹ̀ rẹ tẹ̀lẹ̀ nítorí èyí ni mo ṣe farahàn ọ́ láti yọ̀ ọ́ ní ìránṣẹ́ àti ẹlẹ́rìí fún àwọn ohun ọ̀nì tí ìwọ ti rí àti ohun ọ̀nì tí èmi ó farahàn fún ọ àwọn àpọ́stélì orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá títí di ẹsẹ̀ kẹrìndínlógún ẹ̀kọ́ jésù kristi gba ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ wá fún ìgbàlà kò kọ ẹnikẹ́ni sílẹ̀ rí ohunkóhun ìbáà ìjákulẹ̀ wá tí àtẹ̀yìnwá Kristi yóò dáríji ẹlẹ́ṣẹ̀ tí ó bá ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò fojú fo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí wọ́n bá ti lè dá yóò sì fọ̀ wọ́n mọ́ Kristi fún àwọn ènìyàn mímọ́ rẹ̀ ní ayé titun àti orúkọ titun ohun àmúyẹ láti lè jẹ àǹfààní ìjọba Ọlọ́run ní jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti gbígba Jésù Kristi bí Olúwa ẹnikẹ́ni tí ó bá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀ ojú kò ní tì í ṣùgbọ́n yóò jẹ èrè ìyè ayérayé àdúrà nígbà kan rí mo sọnù sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n báyìí mo di ẹni ìgbàlà nípasẹ̀ jésù kristi kristi ọmọ ọlọ́run ti yí ayé mi padà ó wá mi rí ó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ó ra ọkàn mi padà kúrò nínú ìdálẹ́bi iná ọ̀run àpáàdì ìgbé ayé mi gba àyípadà nínú jésù kristi mo di ẹni ìgbàlà ẹ̀yin ọlọ́run lógo àti kọ orúkọ mi sínú ìwé ìyè ìgbàlà ìjọba ọlọ́run sì tọ̀ mí wá ẹ̀yin jésù kristi lógo fún gbígbà èmi ẹlẹ́ṣẹ̀ mo béèrè kí jésù kristi fún mi ní orí ọ̀fẹ́ láti yẹ fún ìjọba ọ̀run àmín.